Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv òní tí ń ṣe ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún 2023 ìròyìn àpapọ̀ òun la mú wá fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun àkọ́kọ́ katukàrí ń fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú rẹ̀. ààrẹ muhammadu buhari ń lọ sí orílẹ̀-èdè saudi arabia láti lọ rí gbàdúrà níbẹ̀ látàrí bó ti lò ọdún mẹ́jọ nípò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló wí bẹ́ẹ̀ o. àjọ nẹ́ka ti ń parí ìkìlọ̀ fún ààrẹ muhammadu buhari láti tètè súraki jọ̀wọ́ nínú fífi owó lé owó orí fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ti bínú báyìí lórí bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ṣe fi ìyà jẹ ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò èyí tí ń bẹ ní ìpínlẹ̀ àdámáwá iye èèyàn èyí tó ti padà jọlọ́run nípè ti fún lọ sókè báyìí ní ìpínlẹ̀ Kaduna tí iye ọ̀hún sì tó mẹ́tàlélọ́gbọ̀n níye nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀gbá Ladan Boso ti pé àwọn agbábọ́ọ̀lù bíi mọ́kàndínlógójì níye máa bọ̀ láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì fún ìdíje èyí tí ń bọ̀ lọ́nà ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò YouTube wa tẹ bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yin má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn òun rèé lẹ́kùn rẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ ìdí pàtó èyí tí ààrẹ muhammadu buhari fi lọ sórílẹ̀-èdè saudi arabia láti lọ rèé ṣe àbẹ̀wò síbẹ̀ o ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ti kọ́ kéde tẹ́lẹ̀ lọ́sẹ̀ tó kọjá pé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti tẹkọ̀ létí ní ọjọ́ ìṣẹ́gun lọ sí orílẹ̀-èdè saudi arabia tí yóò sì máa padà bọ̀ lọ́jọ́ kọkàndínlógún oṣù tí a wà yìí o ìjọba àpapọ̀ láti ẹnu gábà ṣéwò nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde lọ́pọ̀ èyí ni yóò jẹ́ ìrìn àjò ààrẹ muhammadu buhari lọ sí orílẹ̀-èdè saudi arabia gẹ́gẹ́ bí ààrẹ èyí tí yóò jẹ́ ìkẹyìn irú rẹ̀ wọn nínú ọ̀rọ̀ èyí tí ọ̀gá àgbà isa patami tó padà wá fi léde níbẹ̀ ló ti ń jẹ́ kó di mọ̀ wípé ààrẹ muhammadu buhari lọ sí orílẹ̀-èdè saudi arabia láti lọ sí ìlú mecca lórí ṣíṣe àdúrà èyí tó pọn dandan fún lórí bí ó ti ṣe lo ọdún mẹ́jọ nípò nílẹ̀ wa nàìjíríà o ó pé ààrẹ muhammadu buhari ni ó kọ́ lọ sí ìlú medina láti lọ èé dúpẹ́ lọ́wọ́ olódùmarè bí ó ti ṣe ṣe ọdún mẹ́jọ gbáko lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ nílẹ̀ yìí ó pé ìrìn àjò yìí ló pọn dandan púpọ̀ púpọ̀ fún ààrẹ muhammadu buhari láti tètè rìn ó pé àkọ́kọ́ ní ìgbà tí ààrẹ lọ sí ìlú Medina ni ó lọ ṣe àyẹ̀wò àwọn ohun tó ṣe pàtàkì tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ìsìláàmù tó pọ̀ fún níbẹ̀ mọ̀ pé níbẹ̀ ni ààrẹ Muhammadu Buhari ti wá ń jẹ́ kó ní mọ̀ wípé ìlú tí a mọ̀ sí Mẹ́kà náà ó ṣe pàtàkì fún àwọn mùsùlùmí láti máa fẹsẹ̀ tẹ̀bẹ̀ torí pé ibẹ̀ gangan ni ó ní ṣe pẹ̀lú ìtàn tó mú ti Ànábì Muhammad dání nínú ọ̀rọ̀ èyí tí ààrẹ Muhammadu Buhari sọ níbẹ̀ ló ti wá wòṣùpá kárí láì fún ìjọba orílẹ̀-èdè Saudi Arabia lórí bí wọ́n ti ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn lórílẹ̀-èdè náà àti bó ti ṣe lo àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tó ṣe pàtàkì níbẹ̀. àjọ èyí tí ń gbani síṣẹ́ wọlé lórílẹ̀‐èdè wa nàìjíríà nẹ́ka ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí pé kí ààrẹ muhammadu buhari tètè ṣọwọ́pọ̀ lórí ṣíṣe àfikún sórí owó orí lórílẹ̀‐èdè nàìjíríà fáwọn ọmọnìyàn àjọ náà nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde látẹ̀wò àlẹ́nu adéwálé smart oyèrìndé ló ti jẹ́ kó lè mọ̀ wípé yóò jẹ́ ohun ìbànújẹ́ pátápátá fáwọn ọmọ nàìjíríà bí wọ́n bá ṣe àfikún owó orí fún wọn mẹ́rò àjọ nẹ́ka nínú ọ̀rọ̀ èyí tí wọ́n sọ lọ́pọ̀ bí owó orí ọ̀hún bá fi lọ sókè sí ni yóò ṣe àkóbá ńláńlá fètò ọrọ̀ ajé títà rírà pẹ̀lú jíjẹ mímu fáwọn ọmọ nàìjíríà níbẹ̀ lọ́tún mẹ́nu mọ́ wípé àwọn tí ó jẹ́ ọmọ nàìjíríà tí wọn ò níṣẹ́ lọ́wọ́ ni wọn ò tẹ̀ tó wá ní láǹfààní rárá láti rí iṣẹ́ lọ́jọ́ ọ̀la oyèrìndé nínú ọ̀rọ̀ rẹ̀ ló pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n sì nílò iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní kíní ọ̀hún yóò ṣe àkóbá fún bí wọ́n bá lè ṣe àfikún sórí owó orí èyí táwọn ilé iṣẹ́ san pátápátá tó ń ta àwọn ọmọ nàìjíríà o ó pé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọn ò tí ì rí owó orí san àmọ́ bó bá ṣe àfikún rẹ̀ ó ṣeé kí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní kó ìgbàwọlé láìpẹ́ nínú ọ̀rọ̀ èyí tí Oyèrìndé tí ó padà wá sọ ló pé bí àjọ IMF ti ṣe gba ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà lámọ̀ràn láti ṣe àfikún owó orí kí wọ́n lè ṣe àdínkù sórí gbèsè èyí tí wọ́n ń jẹ láwọn òkè òkun ló jẹ́ ọ̀nà èyí tí òótọ́ bẹ́ẹ̀ sì yóò ṣàkóbá fúnlẹ̀ Nàìjíríà o ó pé ìjọba àpapọ̀ láǹfààní láti ṣe àmúgbò sí iye àwọn èèyàn èyí tí yóò máa sanwó orí dípò kí wọ́n ṣe àfikún sí iye owó orí èyí tí ọmọ nàìjíríà yóò máa san. àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà inec ló ti fajú koro lórí bí àwọn ọmọ nàìjíríà àgàgà àwọn tí ń bẹ ní ìpínlẹ̀ àdámáwá bí wọ́n ti ṣe mú ọ̀gá àgbà àjọ elétò òdìbò kan lò ní ìpínlẹ̀ náà o wọ́n pé àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ọjọ́ sunday àná láti fọ̀rọ̀ léde látẹnu festus òkúyè wípé ó bà wọ́n lọ́kàn jẹ́ wípé àwọn kan ni wọ́n fi ọwọ́ ni wọ́n fẹ̀ sí fi lu ẹni tó jẹ́ ọ̀gá àgbà kan èyí tí ó jẹ́ ti àjọ inec nínú ọ̀rọ̀ èyí tí festus òkúyè tí ó fi lélẹ̀ ló ti pé àwọn kọmíṣánná méjì kan làwọn fi ránṣẹ́ sí ìlú àdámáwá láti lọ rè ṣiṣẹ́ níbẹ̀ àmọ́ ó bà wọ́n lọ́kàn jẹ́ wípé láàrin àwọn méjèèjì ọ̀kan nínú wọn ni wọ́n lù lálùbọ́lẹ̀ tí wọ́n sì tún ṣí ìkejì sí ìhòòhò wọ́n pe nínú ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn gbọ́ ìròyìn wípé níṣe ni ìwà àbàjẹ́ yìí làwọn ará ìlú wò ló ti bà wọ́n lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ o níbẹ̀ ni Festus Okoye ti wá pé àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọn ò fi ìdùnnú hàn rárá lórí ìgbésẹ̀ èyí tí àwọn ará ìlú náà wò ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ kí àjọ elétò tó ń rí sí ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé ìgbésẹ̀ láti fọwọ́ òfin mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi náà wò wọ́n pe ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó ń tẹ̀gíwá ní ilé ẹ̀kọ́ Usbanda Fodio tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kan òun ni àwọn ará ìlú ni wọ́n mú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lù lálùbọ́lẹ̀ Okoye tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀gá àgbà èyí tí ó jẹ́ alábòjútó fún àjọ INEC tí ń bẹ ní ìpínlẹ̀ Adamawa yẹn Yunusa Ari òun ló ti balẹ̀ báyìí sólùú Àbújá ní kété tí àwọn ti bèrè pé kó tètè máa bọ̀ lólùú Àbújá lórí ẹ̀sùn pé bí ó ti ṣe kéde Binani láti ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó wọlé sọ bí elékùwọ́ nínú àtúndì ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Adamawa o. Earlier today. The situation on ground is that we have suspended uh, further collation of results uh, for the Adamawa governorship election, uh, pending when the commission meets uh, to take a position. Uh, secondly, we have also summoned the collation and returning officer appointed by the Independent National Electoral Commission, Professor Mele, uh, to Abuja, and he's already in Abuja. We have also summoned the resident electoral commissioner uh, for Adamawa State, who illegally uh, went and made a, a, a declaration and, and, and, a return to Abuja. He knows that part of his function has nothing to do with making of declarations and making of returns. Uh, the resident electoral commissioner represents the commission in the states, and the resident electoral commissioner exercises the powers delegated to him by the commission, and he's also answerable to the commission. Making being a collation officer and being a return functions he was supposed to perform, uh, so he has to come and. iye èèyàn tó ti padà jọlọ́run nípè ní ìpínlẹ̀ kaduna ló mà ti tó mẹ́tàlélọ́gbọ̀n níye lẹ́yìn tí ìkọlù kan wáyé níbẹ̀ o ìròyìn ti fi léde báyìí wípé lẹ́yìn tí ìkọlù ńlá kan wáyé lálẹ́ ọjọ́ sátidé ní ìpínlẹ̀ Kaduna ní abúlé kan tó ń pè ní Wunji èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kaduna ń bẹ ní eye èèyàn tó ti padà jọlọ́run nípè ń ti tó mẹ́tàlélọ́gbọ̀n níye pẹ̀lú ìròyìn èyí tí wọ́n fi léde ni wọ́n pé ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Zagon Kataf èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Kaduna Francis Sani òun ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tó sì ṣàlàyé fáwọn oníròyìn pé ó kéré jù ilé tó tó ogójì níye ni wọ́n sọ̀nà sí lákòókò tí wàhálà wáyé ní ìgbà tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan yawọ ìlú Wúnjí níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní da ó kéré jù èèyàn bíi méje níye làwọn náà tún ṣèṣe púpọ̀ púpọ̀ àmọ́ tí mẹ́tàlélọ́gbọ̀n níye lọ́wọ́lọ́wọ́ báyìí lọ ti padà jọlọ́run nípè o ní ìgbà tí àwọn ti padà sin ọ̀pọ̀lọpọ̀ wọn sínú sàárè lẹ́ẹ̀kan ṣoṣo ẹni tó wá jẹ́ alága lẹ́gbẹ́ kan ìyẹn atia community development association dókítà samuel achi ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jólọ́bù nípè ní kété táwọn ọ̀kan wá wọlú ìlú ọ̀hún ìyẹn ìlú wúnjí níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa wàhálà bẹ́ẹ̀ sì rèé tí wọ́n pinra wọn sí mẹ́ta dodo níbẹ̀ níbẹ̀ gan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sí àwọn ará ìlú wúnjí wọ́n pe àkókò yìí làwọn ará ìlú ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní pe ìpè sí ìjọba ìbílẹ̀ Kaduna láti tètè wá láti gbé ìgbésẹ̀ èyí tó tọ̀nà. nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Flying Eagles torílẹ̀-èdè wa Nàìjíríà Ladan Boso ló ti pe àwọn agbábọ́ọ̀lù bíi mọ́kàndínlógójì níye láti máa bọ̀ padà wá sí orí pápá kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ìdíje èyí tí wọ́n yóò gbá ìyẹn FIFA under twenty tó jẹ́ ti àwọn agbábọ́ọ̀lù tó lórí wọn ò ju ọmọ ogún ọdún lọ ní ilẹ̀ Argentina o àkọ́nimọ̀ọ́gbá Ladan Boso èyí tó ti pe àwọn agbábọ́ọ̀lù yìí tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù tí ń gbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè wa nàìjíríà láti máa bọ̀ fún ìgbáradì ìdíje èyí tí ń bọ̀ lọ́nà ló pé ilé ìtura tí a mọ̀ sí Shida Hotel tó wà lólùwà àbújá ni wọn yóò balẹ̀ sí lánàá tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì náà lónìí o lónìí o àkọ́nìmọ̀gbá fún ikọ̀ Flying Eagles ni ó jẹ́ wípé ó ti pe ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù èyí tí yóò balẹ̀ lánàá sì ní láìpẹ́ o ìròyìn fi léde wípé ikọ̀ Flying Eagles náà wà dípò kẹta lákòókò tí wọ́n lọ rí gbá ìdíje kan tẹ́lẹ̀ èyí tí wọ́n gbá láìpẹ́ yìí àwọn agbábọ́ọ̀lù èyí tí wọ́n yóò balẹ̀ báyìí náà ni Chijioke Anagbozo Saheed Jimoh John Otunblo pẹ̀lú àwọn yòókù tí wọ́n jẹ́ Ezekiel Bala Augustine Njoku Mohammed Abdulsalam Solomon Agbalaka àti Israel Domingo Benjamin Frederick Femi Abubakar Wisdom Udo àti Akínwálé Àkànbí pẹ̀láwọn yòókù kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàmúwa fún yín Sọ́ní Sodiq Abiodun òun náà ló kọ tèmi títí gbà míì ẹ̀sìn jẹ́ jẹ́ jẹ́ o. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.